تعالى إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين لين تطيع الأستاذ ابن الإسلام أبو صفية سعد الإمام الصابوني الأثري في لونج يبقى لغة tí mo máa bá adarí ní gbogbo ọjọ́ Tuesday àtàlátà ní dédé agogo mọ́kànlá sí di agogo mọ́kànlá àbọ̀ bákan ní gbogbo ọjọ́ Thursday ní dédé agogo méjìlá àbọ̀ títí di aago kan níkan ní Oya FM ninety five point one ní ìlú Ìlọrin. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته آه إلي أني تو الحنفية الصمحة èyí tí ẹwà ọlọ́run bá kan tó ṣe oníbọ̀wọ́ rẹ̀ ó ní bàbá òun aláàjì sọ́ọ́lì ọmọyáyá dansaria kẹlọ́n bàbá àdìkẹ́lá kó bá wa kẹwọn àti gbogbo àwọn òkú mùsùlùmí bákan náà gbogbo àwọn òkú lẹ́sàríà náà kọ́lọ́ bá wa kẹwọn àmín ní ìjẹ́jọ́ pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala so aláǹfààní láti sọ̀rọ̀ nípa ìtànpè ní àtàwásù al-mashru' èyí tí nǹkan kan tí a léyìí tó jásí wípé ó bá òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala mu àwa dákọ̀ àwọn nǹkan mẹ́fà márùn-ún ní ìjọ yẹn pẹ̀lú ìyọ̀ndọ́rọ̀ bá tó so àwọn nǹkan aláwọ̀ kọ́ta wọ́kọ́ ká ipò nínú àwọn tó tọ́ tí wọ́n lè fi ṣe àtọwọ́sùl òun náà ni kéèyàn lo ìmánìyàn ìmánì kéèyàn ní pẹ̀lú ọlọ́run ọba pẹ̀lú ẹni Muhammad sallallahu alaihi wa sallam kéèyàn fi rí ìbẹ̀rù ọba èyí wà nínú àwọn okùnfà tọ́lọ́ máa ń lo sábàbí láti jẹ́ kéèyàn rí gbígbà àdúrà nítorí ẹni látọ̀pọ̀ máa àdúrà ṣe. ẹlẹ́ẹ̀kejì òun náà ní atawassul bit tawhid òun náà ní kéèyàn ṣe wá àkàsọ̀ kéèyàn fi kankan ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba bí lápèjúwe kéèyàn lo at-tawhid wípé èèyàn ṣe ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí ayé nàbí Yunus mọ̀tò wà nínú ẹja tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ọ̀bọ̀ ọlọ́run ní àti gbàdúrà rẹ̀ àmú àpèjúwe asàlàyé ayélé náà ní ìjẹ́jọ́ ẹlẹ́kẹta òun náà ni àtàwọ́sùn asùnmọ́ ilá ìwọ̀sífàtìhì kéèyàn lo àwọn okọ̀ ọlọ́run ọba okọ̀ ọlọ́run ọba káṣí ẹlẹ́kẹta kéèyàn fi àwọn okọ̀ ọlọ́run ọba yá Rahman yá Latif kéèyàn bẹ̀rẹ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn okọ̀ rẹ̀ kéèyàn fi bẹ̀rẹ̀ ọba ilé náà nínú àwọn tọ́tọ́ ni ní àti pé mùsùlùmí máa àdúrà sí ẹlẹ́kẹrin òun náà ni àtàwọ́sùn sífàtìláà kéèyàn máa ṣe àkàsọ pẹ̀lú àwọn ìròyìn ọlọ́wọ́n ọba ìròyìn ọlọ́wọ́n ọba pọ̀ ọlọ́mọsà púpọ̀ wọ̀lọ́wà lókè àlàáfà sí ọlọ́wọ́ tó bá ń wọ́n fún gbogbo ayélu jẹ́ ọlọ́wọ́ tó pé so gbogbo àwọn tó jà pé ìròyìn ọlọ́wọ́n ọba sọ́dọ̀ tààlà kéèyàn wá mú eléyìí náà kéèyàn máa fi di ọlọ́wọ́n ọba eléyìí wà nínú àwọn ọ̀nà tí ọlọ́wọ́n ọba balikẹ́ ọlá ti máa fi gba àkàsọ̀ ìtọ́jọ́ ọlọ́run ọba àwa sọ ọwọ́ àwọn asahabul gar àwọn mẹ́ta so eléyìí nínú àwọn ọ̀nà tó tọ́ iṣẹ́ tí yẹn bá ṣe lèyìn máa fi ń sókè ni lèyìn máa fi ń wà kàṣọ́rọ́ sọ́dọ̀ ọlọ́run ọba àdìkẹ́ ọlá láàm èyí tí a fẹ́ sọ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni àtawassul ila Allahi bidu'a'i rajuli as-salih èyí náà pé ká wá àkàṣọ́rọ́ sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú àdúrà ẹnìkan tó jẹ́ ẹrú kan tó jẹ́ ẹrú rí tó jẹ́ ní dáadáa ìyàn rí àǹtọ̀ ẹ bá bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala. eléyìí nínú àwọn example tí mo fẹ́ mú wá ń bẹ̀ òun náà ni àrífi dọ̀rír ọkùnrin kan tó pé lẹ́yìn muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ afọ́jú ó wá bá ní muhammad sallallahu alaihi wa sallam ọkùnrin yẹn wá ó wá wo òjíṣẹ́ ọlọ́run ọba wúdi ọlọ́ àlí ayò àfihàn ni lákùn bá ń bẹ̀rẹ̀ ọba bá ń bẹ̀rẹ̀ ọba ọlọ́run kò tẹ̀ fún mi lálàáfíà ọlọ́run kò fún mi lálàáfíà àní muhammad sallallahu alaihi wa sallam àní bí wà ní ìṣe ìta da'awtu lak tó yẹ pé n tó bá wù ọ náà ní pé kí n ọwọ́ ọ̀kọ́ ìwọ̀n làk anábì tó bá wáyé kọ́ bá wù ọ́ tó ṣe sùúrù tọ̀ yíwọ̀n náà dáa ọwọ́ ọ̀kọ́ ìwọ̀n làk yíwọ̀n ló lórí fún ọ jùlọ òun ní kí ń lórí fún ọ jùlọ kó ṣe sùúrù kọ wà láfọ́jú yẹn náà torí àdìsá ní Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bá fi lè gba ojú ẹrú mùsùlùmí kan tó bá fi lè gba ojú ẹrú mùsùlùmí kan tó jẹ́wọ́ ọlọ́run ọba subhanallah ẹwúre ọlọ́run ní òun fi àdánù wọ́n fi àlùjánnà pa fún ẹni bẹ́ẹ̀ sọ́ni pé ẹ̀wẹ́lẹ́ yìí náà ní sinna wọ́n ti sọ pé á ah, bẹ́ẹ̀ bá fi lè fọ́ lójú pẹ́rẹ́ wọ́n ti ní àá ah, ah, wọ́n ní nàka sí lójú ni àbá tí ó mọ̀ wá rẹ̀ àmọ́ ní dáadáa máa wọ́n ní ojú káwọ́ rẹ̀ jẹ́ lẹ́yìn náà inú àwọn iṣẹ́ ọlọ́run ọba tá à ń ti ń sàlàyé tá a lè má sàlàyé fúnra wa náà lẹ́yìn náà wọ́n ní pé àní Muhammad sallallahu alaihi wasallam sọ fọ́kùnrin akójú yẹn pé tó bá fi lè ṣe sùúrù á òun mọ̀ fi ń dáa jùlọ o bọ̀tọ́kùnrin yẹn ó ní bá ń bẹ lọ́wọ́n ọba ni bá ń bẹ lọ́wọ́n ọba ní pé rí ìnà ìyẹn ló sì pàtàkì sí so anu muhammad sallallahu alaihi wa sallam fa amara wo an yẹ tọwọ́ gba anu wa ni kó si alwala ọkùnrin ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní si alwala kọ́lá àwọn onímọ̀ ní àwọn tó bá hadith wọn ni ó si alwala yẹn ní alwala tó dáa so anu sallallahu alaihi wa sallam kó wá kíráka méjì ọkùnrin ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní kíráka méjì ó sì náfìlà kíráka méjì bákan náà ni ọ bẹ̀rẹ̀ sí ní àdébì ni máa bẹ lọ́wọ́ wa pẹ̀lú àdúrà tí wọ́n fẹ́ kọ yìí àmì Muhammad sallallahu alaihi wa sallam lọ́kọ́ ládùúà tí ó ṣe bá ń bẹ lọ́wọ́ àmọ́ àdébì wọn náà máa jọ ṣe papọ̀ ni ọ̀yá ní ìbá ti wọ́n máa wí báyìí máa wí báyìí ọkùnrin wa ni بنبيك نبي رحمتي إن وان دجقا فلو النبي ري تجا النبي إكي ومحمد يقول inni tawajjatu bik bákan náà wọ muhammad náà mo tún ṣe kíni mo tún dájú kọ wọn náà bákan náà ila rabbi lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá mi fi hajati hadhihi ibi bùkátà mi yìí tí mo gbé wá pé ojú tí ń dùn mí yìí ojú tó ti fọ́ ìdákun bá ń là á kọ́lọ́n bá mi là á bàǹbẹ̀lọ́n kọ́lọ́n bá mi là á so fásitì dọ́ọ̀lì tí ó yẹ kí wọ́n sì ṣe kí ni tí ojú wọn sì di ní tíọ́lá tọ́lọ̀ ní ara àdá ìrìn ìrìn padà fún ọ. wọ́n Allahumma fashafi'u fìyà ọlọ́run ọba ò dákun gba ìpè ànábì yìí sallallahu alaihi wasallam tí mo ní kọ́ bá mi sì pẹ̀ yìí tí mo ní kọ́ bá mi bì ọ́ dákun gba o, dákun fún bákan náà wọ́n tún ní washafi'ni fìyà dákun yọ̀ǹda fún yọ̀ǹda fún kó rí mi gbálẹ̀ lọ́dọ̀ rẹ kójú mi dá padà kójú mi padà so ọkùnrin wa ṣe lè ànábì kọ́ ní àdúrà sallallahu alaihi wasallam ànábì ló fi àdúrà yẹn lé lẹ́nu ìwọ́n náà wọ́n ń wíta lánàá nàbì sallallahu alaihi wa so ó ti pé fàbárò a bí ibnillah ojú rẹ̀ sì lànà yẹn subhanallah ilé ìwà nínú àwọn mọ̀jísà ti nàbì sallallahu alaihi nínú àwọn iṣẹ́ ara àwọn mọ̀jísà tọ́lọ́run àwọn nǹkan ìdágara tọ́lọ́run tó fi pàdé Muhammad sallallahu alaihi wasallam tó fi pín alẹ́ tó fi kẹ́ ẹ̀. so nínú àdìsí yìí làwọn onímọ̀ sí pé kábà ń sọ̀rọ̀ nípa ìgbé ọlọ́run ọba àbí pé kábà ìṣúwà àkàsọ̀ pẹ̀lú àdúrà ẹni tó jẹ́ ẹni rẹ̀ pé eléyìí ó ṣe kìnnì ọ̀tọ̀ bákan náà tó bá wọnú hadith yẹn a rí pé ọkùnrin yẹn kò jòkó sílé rẹ̀ wọ́n wá ní ọlọ́mọsá wọlá anna Muhammad sallallahu alaihi ọlọ́ọ̀bá nàbì ní bàtà nàbì wà láyé ọlọ́ọ̀bá anna Muhammad sallallahu alaihi kó bá wọn bẹ̀rẹ̀ wọn bá sọ wọn níbi ayá ìwọ náà máa bí báyìí náà bí báyìí èyí wọn kan nínú àwọn èyí tó jẹ́ pé ó tó bá ṣe ẹ̀yọ́ ọlọ́wọ́n nínú àwọn akàṣọ tẹ́yìn máa fi ń wá gbígbà àbẹ́ ọlọ́dọ̀ ọlọ́wọ́n bọ́ba àdìsí tàfà wa anas bin malik radiyallahu ta'ala anhu nígbà lọ́tọ̀ àmì muhammad sallallahu alaihi wasallam àdìsí ń bẹnu sọ̀yí muslim bákan ń bẹ nínú sọ̀yí bukhari so ń bẹnu sọ̀yí muslim àti sọ̀yí bukhari so akùnrin ọlọ́ọ̀bá ní muhammad sallallahu alaihi wasallam ọkùnrin lágbàwọ̀ oko mo kó tó kí mo bọ́ síbẹ̀ àwọn ẹni tó máa ń fa sábà bí ntí èèyàn máa ń fi ń lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ ẹni rẹ ipò kó bá mi ṣàdúrà kó bá mi bẹ Ọlọ́run ọba so gẹ́gẹ́ bí ó ṣe bí wà nínú tó fi sọ́nù ṣẹ̀yà ìsìláàmù òun náà ni kó jẹ́ sí pé èèyàn wà nínú ìnira kan àbí mùsíbà kan tó tóbi kan ó ṣẹlẹ̀ síyàn èèyàn wá rí nílẹ̀ mi ara yẹn pé ah èmi yìí alábùkù ni mí nípasẹ̀ ìjọsìn fọlọ́run ọba ní èyà àti mọ kọ sọ́rọ̀ ọbọ̀ ọ̀dá èèyàn rí bẹ́ẹ̀ èèyàn rí àwọn àbùkù yẹn bó ṣe pọ̀ tó so èèyàn pé ah báyà tí n bá ṣe o tí n bá lo tí n bá mú sábà bí kan okùnfà kan tó lágbára lọ́sọ̀dọ̀ ọ̀nà ọ̀bọ̀ àdìkẹ́ ọ̀la ṣùgbọ́n ọ̀nà lè lo kíní yẹn láti ṣe kíní láti lè fi gba àdúrà mi kéèyàn wá pé kókè jẹun ẹnìkan kẹ́nìyàn jẹ́ ẹni dáadáa tó jẹ́ ẹni tó ní ìbẹ̀wọ́ Ọlọ́run ọba ó jẹ́ ni eré ó jẹ́ ìbẹ̀wọ́ Ọlọ́run ọba ìbẹ̀wọ́ ọlọ́run ọba tó máa ń sọ̀rọ̀ rẹ̀ ilé ìyẹn ti káwọn wàṣà ṣùgbọ́n sọ́run káwọn ilé àwọn níbàǹtù káwọn kọ́ afẹ́ ilé ìkọ́ ni afẹ́wọ́n fún máa ń ma ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba àwọn iṣẹ́ olórí iṣẹ́ ẹ̀sìn ọlọ́run ọba àwọn sùkẹ́ ní súnà náà Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà ní gbogbo ìkọ̀kọ̀ ní àti ní gbangba nítorí máa fi mọ̀ yìí pé àà ilé yìí ó jẹ́ pé ó ní bẹ̀rù so àwọn iṣẹ́ olórí ẹ̀kọ́lẹ̀ mọ́ ẹ̀ ẹ̀ sí yóò máa sin tọ́lọ̀ bá pàṣẹ rẹ̀ kókó ṣe yóò máa sin ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò so eléyìí wọ́n ń pè ní pípé ah, ẹ̀jẹ̀ jẹ́ olùbẹ̀wọ̀ náà pa bákan náà ẹni tó ní ìmọ̀ àkìtàbù súnà ẹni tó ní ìmọ̀ àkìtàbù súnà àhà ìwọ ni bẹ́ẹ̀ so àti pé ìbẹ̀wọ̀ náà bá ní tìbí lọ́dọ̀ rẹ̀ ìwọ ni bẹ́ẹ̀ kí wọ́n lọ bá pé ah bá wa bẹ̀ ọlọ́wọ́n ọba so kí wọ́n ní àwọn ẹ̀rí òun náà ni hadithi anas bin malik ta sọ́rẹ̀ kan ọ̀nẹ́wà ní sọ́rẹ̀ bukhari àti sọ́rẹ̀ muslim gbogbo ohun tí a ń torí ẹṣẹ́ lẹ́nà ni pé káàkiri ní mùsùlùmí ẹ̀fẹ́ torí ẹ̀fí ṣe ni pé kí ọlọ́run ọba kó bá lè bá gbé wàhálà kúrò kọkàn rẹ̀ balẹ̀ ìdààmú tó ní ìdààmú tó wà àwọn ìlà ìlò ìyà ìlò kò dín tó kú fún aha ní pé àárín oko láyànú muhammad sallallahu alaihi wasallam lóòjọ́ jùmọ̀ níbi wà lórí mímbàrù ọwọ́ bá Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ilé ìyàwó yẹn máa ní pé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó jẹ́ general issue ni ọ̀rọ̀ àlùmọ́ tó pé gbogbo òlú lápèjú tó bá wọ hadith yẹn gangan a rí pé tó wà ń bẹ̀ gangan ni pé ọ̀dá dá wọn ni òjò ọ̀rọ̀ ìní ó tọ́lé wọn já sí ìnira gbogbo àwọn ẹranko tó ti ń kú gan pé ṣe rẹ̀ hadith pé ipe alẹ́kàtì mawashi gbogbo àwọn tó ń jẹ́ àwọn ẹ̀dá bá gbogbo ẹ̀wọ́n sì ń pẹ̀rẹ̀ sí kú wà ń kọ́tọ̀ àti subul bákan náà olùkò lè lóko wá olódò lè lódò so fọ́dí ọlọ́ àlànà àyẹ̀yẹ̀ sí àná bá wa bí ọlọ́run ọba kọ́lọ̀ kó fọwọ́ jù fún wa kó fún wa lómi mu so ẹ̀rí léyìí ó ti lè sókè àní Muhammad sallallahu alaihi wa sallam ọ̀tẹ̀ ọ̀sọ́kè kọ́lá àwọn nílò àdìsí yẹ wọn náà níbi tẹ́ ọ̀sọ́kè níbi pé gbogbo funfun bí àní Muhammad sallallahu alaihi wa sallam fọwájẹ́ yẹn pupa ó funfun pín àwọn sahaba tó gba àdìsí wa ń sàlàyé léyìí fún tó ti jẹ́ pé náà àwọn sábàbí sí jábà náà ni tọ́lù máa fi ń sèé máa fi ń rí gbàdúrà kéèyàn náwó sókè aná Muhammad sallallahu alaihi wasallam ni Allahumma agitna agitna agitna ọlọ́run rọ̀jò fún wa rọ̀jò fún wa rọ̀jò fún wa. àwọn bẹ̀rẹ̀ sí ń ṣeré yìí so gbàtọ́ wà padà di ọ ní òjò yẹn bẹ̀rẹ̀ anábì òjò kó lórí mímbà tó jò ti bẹ̀rẹ̀ subhanallah nípa òjò yẹn rọ̀ di ọ̀sẹ̀ jímọ̀ tó tún tẹ̀lé òjò yẹn sì ń kọ̀ntínú náà débi pé nǹkan sẹ́wọ́n fún wọn sí kí ni ó fẹ́ràn tún bàjẹ́ so lábọ̀wọ̀ yẹ kò yẹ tó wà padà tó wá padà bákan náà ni wọ́n sọ pé òjíṣẹ́ ọlọ́run bá à lákùnbá tún bẹ́ẹ̀ ọlọ́run bá so ọlọ́run sì kìí ọlọ́run sì kàtún àníbà ní kọ́lọ́run da àwọn òjò yẹn síbi àwọn igi ńláńlá ni àwọn nù ihò àpáta gbogbo àwọn ayẹyẹ àyíká pé máa ń gbomi sallallahu alaihi wa alihi wasallam náà ni pé nínú tá a fẹ́ mọ́ bẹ́lẹ̀ yìí òun náà ni pé mùsùlùmí tó fẹ́ ṣe àdúrà nítorí pé ó ní ṣe pẹ̀lú àdúrà tó jẹ́ títí gbogbogbò tó èyàn lè fi àdúrà tẹ́yà mọ̀ pé ah ẹni yìí ó jẹ́ ní dáadáa bí àná Muhammad sallallahu alaihi wa sallam tó wà láyé nìyẹn nígbà tó ara wọn mìíràn kí wọ́n jẹ́ lẹ́sìn ọlọ́run bá tá pé ah, ọ̀rọ̀ rò jújú lọ́nà ọmọ kọ̀kọ̀ àmọ́ a rí dáadáa púpọ̀ lára rẹ̀ a rí dáadáa púpọ̀ lára rẹ̀ a sọ gbàtó di pé àmì Muhammad sallallahu alaihi wasallam tó kú láyé tí ọ̀dá tó ń bábà kan náà wọ́n tún lọ bẹ̀rẹ̀ kìnnìkan lọ bá Abbas wọ́n lọ bá Abbas Abbas wọ́n lọ tún wà nínú malibu àmì Muhammad sallallahu alaihi wasallam dákun tó yẹ pé ẹni rẹ ní dákun ọba bẹ̀rẹ̀ wọn ba so àdúrà náà lòun náà ti kìnnì lòun náà tún ṣe tó bá jẹ́ pé ó tọ́ kẹ́yìn sọ pé ọdún tàwọn lá Ànábì Muhammad sallallahu alaihi kò ní ọkùnrin dọ̀ọ́lù tó sílẹ̀ kan tó jù ẹfọ́ tó yẹ kó wáyé tó sọ pé ọlá nàbì ni ọyọ kó wà nù yàrá rẹ̀ ńlẹ̀ wọn kọ́ ní olùsọ ọlá nàbì sàánù mi ó gbéra rẹ̀ dìgbọ́n dídígbọ́n olùsọ́dọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam so n pe eléyìí n pe àwọn eléyìí ni tó tọ́ tó jẹ́ ẹlẹ́ẹ̀keje nínú àwọn èyí táwọn fi ń ṣe akọ̀tọ̀ tó bá òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá mu àwọn ṣèkì wa Abdulfatah Sàwùní àfẹ́bọ̀ ọlọ́ọ̀rọ̀ ọ̀n bẹ pẹ̀lú ayé báyìí so irú àwọn àlàyé tó ní sí pẹ̀lú àwọn tàwásùlù pẹ̀lú ògbọ́lọ́ eré láti gba ìpè pé àwọn tó tàwásùlù tó pé ọlọ́run ọ̀fẹ́ kò lẹ́rìí kẹ̀kẹ́ nu súnà a sì mọ̀ pé àrùn súnà wà jàmáà kí ni máa ń kà wá kí lọ́lọ́run wí kí lè ànábì wí kódà ẹ̀rí ni máa ń kà wá ẹ̀rí ni máa ń kà wá fún pé tó bá ní ṣe pẹ̀lú àwọn àtàwọ́sùn mọ̀mọ́ náà insha Allah wọ́n ṣàlàyé rẹ̀ fún wa wọ́n ṣàlàyé fún wa gbogbo àwọn táà ń gbọ́ wa nílé ká fi ara balẹ̀ rí ọ̀dọ́rọ̀ wa. Saad Abu Sofiya Sarumi wọn kò bá wa sọ yín ní ẹ̀sán iṣẹ́ ẹ kú iṣẹ́ òun púpọ̀ ẹ̀rí iṣẹ́ láńlá ni nǹkan tí ẹ̀ ń ṣe yìí sọ ẹ̀kọ́ ńláńlá náà lẹ́ ń dá alẹ́ umma sẹ̀rí tó máa ń kan ahlu sunna nìyẹn sọ àmọ́ kí n tó wọnú ọ̀rọ̀ gbogbo àwa tí à ń gbọ́ra wa fún kí wàá kọlu gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. sọ ẹ kú iṣẹ́ púpọ̀ kọlọ́nkó ṣan ilé san rè sọ lọ́nà tó lẹ́sàn lọ́dọ̀ ẹ̀rí tẹ́ ń sọ yìí ń bẹ nínú àwọn nǹkan tí ó ń dá awuyewuye lẹ́mí àwùjọ. nígbà òyòwòyè láwùjọ sẹ́rí nítorí wọn bá ti rí alùsùnà gbọ́yé pé nǹkan tó ń jẹ́ oríkùsù ìpèpè alùsùnà òun náà ni ìdá àwọn èèyàn padà sí ìpìlẹ̀ àkọ́kọ́ ìdá ẹ̀sìn ọlọ́run padà sí bó ṣe rí látàrí ànábì sallallahu alaihi wasallam ká ṣe bẹ́ẹ̀ hmm. so n ti ń jẹ́ alùsùnà náà nìyẹn nítorí tí ànábì mú wáyẹn òun náà ni ẹ jẹ́ àṣẹ. so bó ṣe ṣẹ̀sìn wọn náà ni ẹ̀jẹ̀ á ṣe so kì í ṣe bẹ́ẹ̀ ṣe sọ́dà lónìí hmm. ẹ̀rí kódà eléyìí ó ń dá wuyewuye lẹ̀ débi pé ẹlòmíì gan ẹ̀rín ọ̀pá yín ní hmm. ti ń sọ jáde lẹ́nu so mo gbọ́ kinní kan ní ìsìngbà tí ó tó bí wákàtí mẹ́ta lẹ́nìkan hmm. sẹ́ndì kinní yẹn sí mi so mo ti gbọ́ báyìí so ẹ̀rín kan pa mí ni so ó ń pè rẹ̀ nìkan kẹ ẹ̀yin nìkan mo fẹ́ kẹ́ gbọ́ o ẹ̀yin tí wàá ń gbọ́ ń ta ẹ̀yìn níkẹyìn ọgbọ́ o ìwà àpamọ́ àdùnnìkan fẹ́ kọ́ gbọ́. tẹ́rẹ̀ ẹ̀yìn rí báyà bá fàdí àbá ti ẹni tí ń sọ̀rọ̀ yìí ṣẹ̀kún yóò rò pé lórin ni kì í o àfa ni hmm. kódà náà àfa lọrin ni ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ń yàkà hmm. ń yàkà <laughs> pé yọba yálà yà wọn àwọn owó tí ni wọ́n sọ pé kò sásà látú àwa ni àwa àlùfẹ́ náà àgbà pé kò sásà látú a ní àsà látú tẹ́yìn ṣe yìí hmm. ọjọ́ ta nẹ́bí ànẹ́bí ṣe náà mòlúdì bẹ́ẹ̀ ni a ní kò sí mòlúdì hmm. so a tún ní kò sí sáwí ìtànẹ́bí ọ̀mọ tí ń jẹ́ súfí wọn ni yóò bà yálà yà wá kò ní bà yálà yà wá yóò kọlà ní èdè ẹ̀rí hmm. náà lọ́kàn àfà ẹ̀rí ara tí wọ́n bá tó wọ́n kọ́ bá tó láǹfààní àti kọrin rẹ ṣáájú wọ́n tó kọ ọ̀rọ̀ tẹ̀ ń sọ̀rọ̀ lélẹ́yìí hmm. wọn tawassul ah! wọ́n kọ́ tàwọn tó ní amọ́fọlá nábì tọrọ yóò bà yálà yà wọn kò ní bà yálà yà wá so ẹ̀rí ni ẹ lè fi rí ọ̀rọ̀ mú wá fún wa hmm. ní convince wa so kọ́ ọkọ̀ ṣàtàlù fún wa. ṣe ẹ̀rí náà mo fi kíyìn gan o kékeré gbogbo ẹ̀yà lòsùn náà tẹ́ ń gbìyànjú dáwà báyìí ẹ má dákẹ́ o hmm. wàláyé ń ṣe àǹfààní gan nítorí wúlò gan ara sì ń tàwọn yẹn hmm. ìnira láti ìnira sì mú wọn àti fara ní ẹkú ní dìín tẹ̀ ń ṣe. tó àfara ní ewu tí ń ṣẹlẹ̀ làwọn ń sọ pé à ah, lílé yìí iṣẹ́ kò kí ń sí ìlànà táwọn ẹbí gbé wa sápẹ́ bá ń pè ní nǹkan míì tí ìfẹ̀sìn ọlọ́run kò lè àní kò sí dọ́kàn wá pẹ̀lú yẹn àmì ẹ̀sìn ọlọ́run lẹ́ ń pè tí wàá ti gbọ́dọ̀ ṣàlàyé tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar olúwa minkum a'udhu billahi minash shaitanir rajim olúwa minkum ummatan yad'una ila al-khayr ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar ulaika humul mufilẹsẹwò ni olúwa ní gbogbo àwọn tí ẹ̀yin ẹ̀yin agbọ́dọ̀ orí láàrin yìí àwọn tó ṣe kọ́ mọ̀ pèèyàn sí dáadáa ó sì mọ̀ kọ́ bàjẹ́ dáadáa náà ni lànà mẹ́rin sọ̀rọ̀ ìbàjẹ́ ni àdádálẹ̀ hmm. so olúwa ní àwọn tó bá ti ń dúró báyẹn wọlé àyíká wọn mú mufilẹsẹwò àwọn tí wọn mọ̀ làyẹn o hmm. àwọn tí wọn lọ kọ́ lọ́wọ́ kó fi wá sí ẹni tí wọn là so náà ni mo fi kí ogbẹni tí ó gbẹni tó jáde sínú nílẹ̀ Yorùbá yìí gbogbo èèyàn ni mo kí tí wọ́n dúró déédéé tí wọ́n sòdodo tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn kí ẹ mọ̀ tẹ̀sán yìí rú sòkòrò kọ́ ṣá kún wọn lápá kò kún wọn ní èmi gan eléyìí tẹ tó ń búya láyà ni hmm. ẹlòmíì ò ní boko haram ní gbogbo yín eléyìí tẹ kankan lọ́wọ́ yà sàánú fún wa ẹlòmíì á ní pé ife àwọn àwọn alùsùn náà boko haram ní òun náà tó wákọ̀lá tó wá tó pẹ́ra rẹ̀ ní alùsùn náà yẹn tí òun tó ti di boko haram gbé òde ìlú ọ̀pẹ́sẹ̀ rí ọ̀rọ̀ kò sí bó pé àwọn kàwé pé bóyá kí ni mo sọ tàwọn sùlù mọ̀mù náà ẹ̀fẹ́ sọ yẹn sọ yìí náà ni ẹ máa bá nìṣó bóyá fún kọ́lìn tí ẹ sọ pé fáyé kọ́lìn ńlẹ̀ tó káwọn èèyàn ó pè so náà ni màá fẹ́ jí ká ṣe so àwọn bóyá question àbí àwọn kankan tá a bá rí so ká dáhùn àbí bóyá máa ń pèsè àbí ẹ ní nọ́mbà tí ẹ pèsè bóyá kẹpẹ nọ́mbà táwọn ìpè tó wà ní ẹ máa ń pèsè fún yín. ok a pèsè eight one four four.